pé kí ni ehm, relationship tẹ ní pẹ̀lú ẹni tó kú yìí Timothy. ẹ káàsán gbogbo àgbáyé orúkọ mi ni Abíọ́lá Adégòkè èmi ni ó bí tẹ̀lé olóògbé. olóògbé ok kí lẹ lè rò pé ó ṣẹlẹ̀ sí eh, ọ̀gbẹ́ni ehm, Timothy Adégòkè. àwọn tó ṣẹlẹ̀ sọ ni pé wọ́n lọ sí ilé Ifẹ̀ láti lọ ṣe exam MBA òtẹ́ẹ̀ tán dẹ̀ sùn ibẹ̀ náà ti pa wọ́n sí wọ́n pààyàn ní tí òtẹ́ẹ̀ ọ̀dẹ̀ tún lọ rìn mọ́lẹ̀. ok kí ni ìdí ẹ rò pé wọ́n fi pa á àmọ̀dí o tàbí ìtumọ̀ ìdí tẹ́lẹ̀ mi lè sọ pé ẹni tó bá pààyàn pé ó fi ṣoògùn owó ni olóògùn owó ló lè pààyàn bó torí ẹ̀ lè ṣàkẹ́ èèyàn kan lè ṣàdédé mú èèyàn lára rẹ̀ kó pa wọ́n fẹ́ lò iná ṣe pa o. kílẹ̀ o pé ọ̀pọ̀ tí ọlọ́pàá ti ṣe láti rò pé ẹjọ́ yìí ó ṣe. àwọn gbìyànjú wo lẹ́nu ọlọ́pàá ti ṣe. a kí àwọn ọlọ́pàá wọn gbìyànjú tó a rí gbogbo akitiyan wọn a rí bọ́n ṣe ń ṣe bọ́n ṣe lérí ìwádìí tó ń ṣe a rí wọ́n gbìyànjú bọ́ a tún wà ń bọ̀ túbọ̀ sí bẹ àwọn ọlọ́pàá kọ́ tún bá ìdájọ́ òdodo la fẹ́ kọ́ sì bá wa ṣe ìgbìyànjú yẹn títí dópin tó fi máa ṣe ìdájọ́ òdodo fún àwọn amòkùnṣìkà tó ṣiṣẹ́ yan. gẹ́gẹ́ bí àbúrò Ṣẹ́gun kí ni nǹkan má lè gbàgbé tẹ́ẹ̀ lè gbàgbé nípa olóògbé Timothy Adégòkè láéláé. nǹkan tí n lè gbàgbé nípa olówó ti ẹ̀pọ̀ jaburata ó pọ̀ ṣé níbi pé kí n pe ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mo ní ìdí nǹkan ẹnu gbẹ ẹsẹ̀kẹsẹ̀ wọn á ti send nǹkan sí wa ọdún inú ọdún yìí gan december tó yẹ kán wálé tán wálé tán sì pa november everybody ẹnu everybody pé tó ti mm. sure àti fọkàn sílẹ̀ pé tẹ́gbọ̀n bá dé báyìí tẹ́gbọ̀n bá dé mo ti sọ pé ìyìn ní tí ì ṣerun ọdún tẹ́gbọ̀n ó ti gbà tẹ́gbọ̀n bá dé kí n tó mo ti sọ pé tó bá ṣe ọdún ẹ máa ti gbowó tí màá fi ṣerun ọdún hmm. ṣùgbọ́n <laughs> àìmọye nǹkan má ní gbàgbé ó jẹ́ ó jẹ́ nǹkan ìyá kò ṣe kò ṣe é sọ tán. ṣé ẹ̀yin nìkan ló máa ń ṣe bẹ́ẹ̀ sí ni àbí gbogbo yẹn gbogbo wa ni o gbogbo wa gbogbo àbúrò gbogbo àbúrò kò ní ìsàbúrò àwọn àbúrò mẹ́ta lóbìnrin tó ní lẹ́yìn gbogbo wa kò ní àní tí ìṣèrun ọdún tó ra ti mọ̀ pé ṣùọ̀ ẹ̀gbọ́n yìí òun bẹ́ẹ̀ sì ni gbogbo ẹbí ara àwọn fámìlì àbúrò bàbẹ́ àbúrò yẹ kò ní sọ pé bóun ṣe dé bóun ṣe tó kó má gbogbo ilé fámìlì kọ̀ọ̀kan ní òde tí ó sì ṣètò wọn fún wọn nǹkan <clears throat> nǹkan tí ò ṣeé gbàgbé ni ṣé ìwà tó ń wù yìí ṣé láti kékeré ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ni àbí ńgbà tí wọ́n dẹ̀bàtà lọ́wọ́ bò wọ́n láṣìírí tán ni wọ́n ṣẹ̀ sí ń ṣe àwọn kan wọ̀nyẹn fún gbogbo ẹbí àtàrà. láti kékeré ni o ni Timothy jẹ́ aláàánú ó ń ṣe fẹ́ bí ó ń ṣe fara wíwùn yẹ oṣooṣù bàbá oṣooṣù ni nísìnyí ta àwọn àbúrò yòókù ọlọ́run kọ́ ló ń gbórí àwa náà sókè kò sẹ́ni tó tí ì lè sọ pé mo fẹ́ fún ìyá àti bàbá ní pé sálárì nǹkan tẹ́gbọ́n ń ṣe yìí o ẹ jẹ́ ká ṣe kò sẹ́ni tí ó sì tó bẹ́ẹ̀. kí lẹ wá fẹ́ kíjọba nàìjíríà ó ṣe. nǹkan ta fẹ́ kíjọba nàìjíríà bá ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ tí ó dùn mọ́ wa nú tí ó dùn mọ́ gbogbo everybody inú kọ́ bá a ṣèdájọ́ òdodo lórí ẹni tó pa Timothy yìí tá a bá ti gbọ́ pé ìdájọ́ òdodo ti wáyé o gbogbo àwọn ọkàn wa inú wa dùn à ń bẹ̀jọba adẹ̀ ń rọ̀ wọ́n kọjọ́ kọ́ bá a ṣe ìdájọ́ òdodo abẹ́gbọ́ ọmọ nàìjíríà tó bá tún lè bá a sa apá lórí ọ̀rọ̀ yìí kọjọ́ kọ́ bá a ṣe ìdájọ́ òdodo là ń fẹ́ olórí ikú tìmọ́tù ẹni tó bá pa nípa ìdà ìdà náà ní kọfí pa kọ́ má jẹ́ kí àìjẹ wá gbé kọ́ má jẹ́ kí tìmọ́tù kó kú ikú lásán tí pé yóò kọ̀ kú tí ò ní rí ìdájọ́ òdodo abẹ́ ọmọ yes, ẹ ṣé.